mo kí káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà amúlùdùn Will Smith ti tọrọ àforíjì lórí ìwà ìbìkítà àti ìdójútini tó wù níbi ètò àmì ẹ̀yẹ academic award tí ó wáyé láìpẹ́ yìí bí ó ti gba Oscar tí ó jẹ́ olùdarí ayẹyẹ náà létí wípé ó fi àìsàn ara ìyàwó òun ṣe àwàdà lásìkò tí ó ń ṣe iṣẹ́ rẹ̀ ní báyìí ó ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn àwọn alákòóso ètò náà àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tó ń ti ẹni tó gbá létí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìjà dópin ogun ti tán ní ìlú mọ̀ọ́ká goriola wàsíù tí gbogbo ènìyàn mọ̀ sí lifrosh ń sọ bí òun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Okeogene gift ti parí aáwọ̀ tó ń bẹ ní àárín àwọn méjèèjì gift ló fi ìtàkùn ayélujára rẹ̀ kọ síbẹ̀ wípé òun ti fa ìwé ẹjọ́ tó ń bẹ láàárín òun àti lifrosh ya pé àwọn méjèèjì sì ti padà sí ní ṣe bíi ọ̀rẹ́ bíi tàt àtẹ̀yìnwá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹni tó bá ń bá mi rìn fún odidi oṣù kan tí kò rí jájẹ máa lérò onítàn dànù ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni Portable tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Zazuze òun ló sọ wípé ẹnikẹ́ni tó bá bá òun rìn fún odidi oṣù kan ṣùgbọ́n tí kò rí ọwọ́ ọ̀rí tó wá di wípé ó ń dí àwọn ẹlòmíràn láti wọlé àti wípé ó fẹ́ sọ̀dà rẹ̀ dọ̀bà lọ́dọ̀ òun òun lè ru ẹni tó ń dànù nítorí wípé òun ò kí ń ṣe ènìyàn tó ń ṣe ojú kan Portable ló lo fọ́nrán fídíò láti ṣe àlàyé eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje aya gbajúgbajà òṣèré ilẹ̀ òkèrè ni ìyẹn Anthony Addison tí ìyàwó rẹ̀ sì ń jẹ́ Avia ni wọ́n ti jáwé kọ̀sílẹ̀ fún ara wọn báyìí Avia ló jáwé kọ̀sílẹ̀ fún ọkọ rẹ̀ Anthony wípé jẹ́ ká pín gàrí òun ò ṣe mọ́ tọkọtaya ọ̀hún ní ọ̀rọ̀ wọn ti gba orí ìtàkùn ayélujára kan tí àwọn ènìyàn pàápàá lórí ìtàkùn Twitter sì ń dá sí ọ̀rọ̀ náà ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ àwọn méjèèjì ni wọ́n ti ṣègbéyàwó láti ọdún 1999 ṣùgbọ́n tí wọ́n ti jáwé ìkọ̀sílẹ̀ fúnra wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèrébìnrin ni Ìyábọ̀ Òjó òun ló ti lo àwòrán ara rẹ̀ láti ṣàpèjúwe oore tí Olódùmarè ṣe fún un nígbà tí ó kọ sórí ìtàkùn ayélujára náà wípé nígbà tí òun wẹ̀yìn wò òun rí wípé ọpẹ́ tọ́ sí òun Ìyábọ̀ Òjó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ohun tí Ọlọ́run ṣe fún un nípa yíya àwòrán kan tó sì fi sórí ìtàkùn ayélujára náà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olódùmarè wípé nígbà tó tóun wẹ̀yìn wò òun rí wípé ọpẹ́ ló tọ́ sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Bímbọ́ Adémọ́yè àti ọ̀rẹ́ rẹ̀ ọmọ orílẹ̀-èdè Kẹ́ńyà kan ìyẹn Kate ni àwọn méjèèjì jọ ṣe fọ́nà fídíò èyí tó dá lórí wípé àwọn ò lè wá kán lẹ́sẹ̀ nítorí bàtà gogoro Bímbọ́ Adémọ́yè ló ló ìtàkùn ayélujára rẹ̀ bí wọ́n ti so papọ̀ pẹ̀lú ti Kate lórí ìtàkùn ayélujára Instagram tí wọ́n jọ ṣe fọ́nà fídíò ọ̀hún léyìí tí àwọn méjèèjì jọ ń sọ èdè abínibí wọn Bímbọ́ ń sọ èdè Kate pẹ̀lú sọ èdè orílẹ̀-èdè rẹ̀ tí àwọn méjèèjì sì jọ ń sọ nǹkan kan náà wípé a lè wá kú tí bàtà bá máa rí ọ wa lẹ́sẹ̀ ẹ jẹ́ ká bọ́ ọ dànù ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. ìyẹn gọ́gọ́ ni mò ń sọ fún mi ọkọ mi mi ò lè wá kú jàre mi ò lè kọ́ ara mi. bí bá pẹ́ wí tọ́ka ìlú ẹ̀ wá sí south africa yẹn ò ní kí ṣe ṣe ní kíni àwọn jókòó síbẹ̀ yóò ṣèjà ìdọ̀kọ mi á dà sí to Nairobi. Wọ́n gbé iṣẹ́ ẹsẹ̀ pátá ah, iṣẹ́ ẹsẹ̀ mi ti dìde. Ah, mo dàbẹ̀ ní gbá bọ́ọ̀lù àti bí ọba fẹ́ mi máa tún pẹ̀lú kánú. Ẹ pa mi já máa lọ wáyé wá. Orí rọ̀ náírà fi ilé. Ó ti sú mi gidi gan. Ìyẹn Nàìjíríà. Ìyẹn gbọ́ngàn ni mo sọ fún ẹ. Òní Nàìjíríà ni kò wọ́n rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun ni wọ́n ti ń gbóríyìn fún ọ̀dọ́mọdékùnrin kan èyí tí wọ́n ń pè ní orin ayọ̀ mísípòdé lórí ìtàkùn ayélujára bí ọmọkùnrin ọ̀hún ti ń làkàkà láti máa lo ẹ̀bùn rẹ̀ ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ní báyìí orin ayọ̀ ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣe àkọlé lórí orin èyí tó gba orí ayélujára kan nì tí ó jẹ́ ti Gòkè Bájọwà tó ń sọ nípa ènìyàn ò lè dàbí Ọlọ́run ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. wọn ò bá sáfẹ́fẹ́ dòwó wọn ò bá pé kóòrùn máa ràn agbára ìbápa wọn bí ọtí wọn ò bá kọjú ìjà sọ́lọ́run. So ènìyàn aràn ní pín ẹ má kú ìyà ẹ kú òṣì ọlọ́run kò dàbí ènìyàn ènìyàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèré Kẹ́mi T olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fara hàn níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ sinimá rẹ̀ èyí tó ṣe ní Dubai Kẹ́mi T ló lo fọ́nrán fídíò láti ṣe àfihàn bí àwọn ènìyàn ti ń wọlé sí ibi ayẹyẹ náà tí gbajúgbajà olórin Madiva sì ń kàn lù sí àwọn ènìyàn lábẹ́nú bí fọ́nrán fídíò ọ̀hún ti ń lọ Kẹ́mi T ló ń lo èyí láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn tó fara hàn níbi ìfilọ́lẹ̀ náà náà ẹ jẹ́ kí a wo bí ó ti lọ. ìwọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá fi lè wọṣọ yìí ó ṣeé ṣe ká fìdí rẹmi ó ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu gbajúgbajà adẹ́rìn pòṣónú ni ayọ̀ ajéwọlé tí gbogbo ènìyàn ń pè ní wòlíì àgbà léyìí tó fi àwòrán àwọn super eagles tí wọ́n jẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí wọ́n ti wọ aṣọ eléyìí tó jẹ́ aláwọ̀ ewé pọ́nbélé tí kò sì ní àbùlà kankan lára èyí ló mú kí gbajúgbajà orí ayélujára ni ayọ̀ ajéwọlé wòlíì àgbà àgbà kọ síbẹ̀ wípé ẹ má wọṣọ yìí o bẹ́ẹ̀ bá fi lè wọ̀ ó ṣeé ṣe ká fi ìdí rẹmi dí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ ayọ̀ ajẹ́wọlé ló sọ̀rọ̀ yìí ṣáájú kí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù super eagles tó bẹ̀rẹ̀ ìdíje wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n sì ń gba ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí gbajúgbajà olórin rúgà bí ẹni gbàgbá ọtí látàrí bí ọ̀kan nínú àwọn obìnrin ti fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ lásìkò wọn lórí ìtàgé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré bíi Taoma àti àwọn mìíràn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi ìkọminú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ náà wípé tó bá jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ yìí obìnrin ló ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yóò ti máa pariwo ẹ dìde fún ìrànlọ́wọ́ ìdájọ́ òdodo làwọn ń béèrè fún tí orí ìtàkùn Twitter yóò sì máa mìtìtì ṣùgbọ́n nítorí pé ó jẹ́ ọkùnrin àwọn kò gbóhunkóhun nípa rẹ̀ èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fi ìkọminú wọn hàn ìwà burúkú gbáà ó ní ọmọbìnrin tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin rúgà ṣe bákan náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbóríyìn fún rúgà pẹ̀lú bí ó ti jẹ́ ọkùnrin tí ó ní ìkápá àti ìkó ìjánu lórí ìbínú wípé tó bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré mìíràn ni ó ṣeéṣe kí wọ́n lé ẹ̀rọ gbohùngbohùn ọwọ́ wọn mọ́ tàbí kí wọ́n wu ìwà burúkú kan pẹ̀lú kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlódún mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé jẹ́ olótìtọ́ nínú ohun gbogbo tó bá ń ṣe nítorí òní kọ́ nítorí ọ̀la ni àjùwà ṣe ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.